ògo mà ní fún ọlọ́run lókè ọ̀run a yìn ọlọ́run ẹni tó ní ayé a gbé e ga nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláéláé ògo orúkọ rẹ̀ kò yí padà a fún un. ẹni tó ní ayé tó ní ọ̀run alágbára gíga gíga ni ẹkùn ọkọ farao olùwàgbọpẹ́ wa ayérayé gba ẹ̀yìn wa àwa yìn ọ lówùúrọ̀ yìí a sọ wípé o se o a sọ pé o se o ó ní kí a máa dúpẹ́ ní gbogbo ìgbà kí ọpẹ́ wa. kó má pọ̀ ju ìbéèrè wa lọ ọlọ́run gba ọpẹ́ wa ogun ọ̀run gba ẹ̀yìn wa hmm. èyí ni má fi san oore rẹ o bàbá kí ni má fi san oore rẹ o ọmọ kí ni má fi san oore rẹ o ẹ̀mí mímọ́. Ọ̀gá ọpẹ́ ló yẹ ọ́ Olúwa. Kí ni màá fi san oore rẹ o bàbá Olúwa? Kí ni màá fi san oore rẹ o ọmọ? Kí ni màá fi san oore rẹ o ẹ̀mí mímọ́? Kìkìdá ọpẹ́ ló yẹ ọ́. Ọlọ́run kìkìdá ọpẹ́ ló yẹ ọ́ yìí o. Ọlọ́run gba ọpẹ́ wa olórí ayé gbogbo gba ẹ̀yìn wa àrí ìrọ̀ àlá àdàgbà má pàròyè gbanigbani lọ́wọ́ ìpọ́njú bàbá mi tí ń jẹ́ ọlọ́run mi síbẹ̀ ògo ni fún orúkọ rẹ̀ o mo ní hallelujah hmm. olúwa ṣeun àlàáfíà kó máa bá gbogbo ènìyàn. tó ń gbọ́ mi ní gbogbo orílẹ̀-èdè pátá ibi tó wù kó ti máa wò mí lénìí mo kí gbogbo yín pé àlàáfíà ọlọ́run kò máa bá yín gbé o bóyá àárọ̀ ni àbí ọ̀sán àṣálẹ́ ni àbí ìrọ̀lẹ́ Oru àbí àjèjì ló wà mo kí gbogbo yín pé. àlàáfíà ọlọ́run kó máa bá yín o múpọ̀ adédèjì lórúkọ jésù orí yín ò ní gbàbọ̀dẹ̀ ẹ̀kú ìnáwó lórúkọ jésù ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni yóò so èso rere àti alálùbáríkà ẹ ṣeun ó kí gbogbo èèyàn náà lẹ́ẹ̀kan sí ẹ̀yin tẹ́ ò tí ì jí torí pé ẹ ti mọ̀ pé ìrọ̀lẹ́ máa ń pàdé ọmọ ọba ṣùgbọ́n mo máa ń sọ fún gbogbo ènìyàn pé kò sí àkókò kan tí ọlọ́run mi tó bá ti bá wa sọ̀rọ̀ táwa kì í jáde èmi ò ní ohùn èèyàn ṣùgbọ́n mo ní ohùn ọlọ́run mi ò ní ohùn ènìyàn ṣùgbọ́n mo ní ohùn Kristi mi ò fi ènìyàn ṣe alátìlẹyìn mi bí kò ṣe ọlọ́run n ò lẹ́gbọ́n bẹ́ẹ̀ ni n kò sí láburú ṣùgbọ́n mo ní bàbá kan tó mọ iye ọmọ òun ni olùgbàlà olùpilẹ̀ṣẹ̀ ọgbọ́n àti àìmọye mi ẹni tí mo fi ìbà mi fún lójoojúmọ́ mojúbà ọlọ́run àkọ́dá ayé ọlọ́run àṣẹ̀dá ayé elédòmarè mọ̀nàmọ́ná tí ń ṣojú ọ̀run kábíyèsí o gbogbo àdúrà gbogbo ọkàn tó ń gbọ́ mi lówùrọ̀ yìí lórúkọ jésù wàá rọ̀nà lọ ẹ má bínú pé àráyè ṣe sunday service lánàá ọ̀nà ló pọ̀ ní tó fà á nìyẹn lórúkọ jésù o ò ní ṣubú ara bá a ṣe ń ṣe ìsọjí ti fún àwọn èèyàn church to church bẹ́ẹ̀ náà la tún ṣe torí afẹ́fẹ́ ẹ rí i pé oṣù kẹwàá oṣù ayọ̀ ni yóò sì dára fún ọ èyí tí mo fẹ́ sọ lówùúrọ̀ yìí ni pé ṣé ọmọ Yorùbá ni ẹ́ ṣé ọmọ Yorùbá ni ẹ́ ọkùnrin yìí ṣé ọmọ Yorùbá ni ẹ́ ìyá tó ń gbọ́ mi ìbéèrè mi nìyẹn o which tribe are you are you from Yorùbá tribes or not. ẹ jẹ́ á béèrè lọ́wọ́ ara wa pé irú ẹ̀yà wo ni ìwọ jẹ́ gbogbo wa bíbélì sọ pé ẹni tó bá fẹ́ ìṣerere Jerusalem ó ní yóò ṣe rere are you a Jerusalem or Israel Israelite ó fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé tó o bá ti ń gbọ́ èdè tí mò ń sọ lóòótọ́ a lè má bí ọ sílẹ̀ Yorùbá ṣùgbọ́n ṣé ìwọ ń gbàdúrà fún ilẹ̀ Yorùbá. àwọn wo ni wọ́n ń fi ẹ̀mí wọn lélẹ̀ fún ilẹ̀ Yorùbá gan kí ló ṣubú tẹ ilẹ̀ Yorùbá gan kí ni èròǹgbà rẹ. Mami Dara, God bless you. Kí ni èròǹgbà rẹ gan pẹ̀lú ilẹ̀ Yorùbá? Kí ni èrò ọkàn rẹ? Ilé Mami Dara, ẹ ṣeun, God bless you. Ẹ ránu gbà o. Àyànfẹ́ Adébáyọ̀ lórúkọ Jésù orí yín ò ní gbà bọ́dẹ̀. kí ni èròǹgbà rẹ fún ilẹ̀ Yorùbá what is your purpose kí ni ojúṣe rẹ tá a bá tiẹ̀ sọ pé ojúlówó ọmọ Yorùbá kí ni ipa rẹ gan kí ni àwọn activities rẹ fún ilẹ̀ yìí. Hmm. ó mà ṣe o àwọn ọ̀rọ̀ kan ni mo fẹ́ já nànàná láàárọ̀ yìí ǹjẹ́ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ṣó yẹ kó le tó ń tí à ń gbà bí ẹni gbàgbá ọtí ni. a sùn a kọrí síbi kan náà. mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ ìrìn àjò ẹ̀dá láyé ó jẹ́ tí ọlọ́run ń rò nípa rẹ̀ ṣùgbọ́n o a ò rò nípa ara wa ǹjẹ́ o rò pé. ìgbé ayé téèyàn bá gbé nígbà tá a bá bí ènìyàn sí ayé a máa tọ́ irú ènìyàn bẹ́ẹ̀ a máa fẹ́ fi tó fẹ́ dà lọ́la lé lọ́wọ́ kó bá lè jẹ́ ìran dáradára. yorùbá gbàgbọ́ pé ọmọ tá ò kọ́ ló máa ń gbélé tá a kọ́ta àti kọ́ mi àti kọ́ ìwọ náà ń kọ́ ọmọ rẹ ìpìlẹ̀ tó múlẹ̀lẹ̀ òun làwọn ọmọ rẹ ń tọ̀. gbà fún sọfẹlẹtì lórúkọ jésù wà ráàánú gbà o ìpìlẹ̀ tó ń rìn òun lọmọ rẹ̀ ń yá nínú ẹ̀ ọ̀rọ̀ mi yìí ó máa lágbára díẹ̀ láàárọ̀ yìí ṣùgbọ́n kò ní pọ̀ mo máa yà sí ìpele kan lọ́dọ̀ àwọn mọ́mì wa mami ẹ̀yin ni yọ ayé ilé tó bá ń tò àwọn mami ni orílẹ̀-èdè tó bá ń dára àwọn mami ni ìlú tí ọba bẹ bá ń ṣàṣeyọrí àwọn mami ni ìránṣẹ́ ọlọ́run tí ìjọ rẹ̀ bá ń kún jù àwọn ọmọ mi ni ẹgbẹ́ tọkùnrin obìnrin bá wà tẹ́gbẹ́ yẹn bá ń ṣàṣeyọrí àwọn ọmọ mi ni lẹ́ni gẹ́gẹ́ bí ọmọ Yorùbá mọ́ mi which parts are you taking as Yoruba woman? which part ipa wo lẹ́yìn kó ẹ̀yin obìnrin orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá àti rí ti àwa ọkùnrin àwa ọkùnrin ọ̀dàlẹ̀ àwa ọkùnrin olè àwa ọkùnrin olójú kòkòrò àwa ọkùnrin wọ̀nbílí kí wọ̀nbíà ká má lè tò ilé ara wa ṣùgbọ́n bíbélì sọ pé obìnrin rere a máa fi ẹnu rẹ̀ tún ilé rẹ̀ ṣe ẹ ṣáwò ọkùnrin ló lórí ìjọ ọkùnrin ló lórí orílẹ̀-èdè ọkùnrin ló lórí ìlú ọkọ ìjọ ọkùnrin ni. Hallelujah. Yes, so I will pray for you but nti Ọlọ́run rán mi mo gbọ́dọ̀ kọ́kọ́ jẹ mo súre fún ayé rẹ afúnṣọ Felix gbogbo ibi tó o bá wọ̀ láyé ògo rẹ ò ní sọnù gbogbo tó o bá béèrè lẹ́ni Monday gbogbo ọkàn tó ń gbọ́ mi ẹ ra àánú gbà ọ̀nà àṣì fún yín àṣẹ Elédùmarè á jáde sáyé yín. ẹ ní mọ̀ mú bọ́ ohun rere bẹ́ẹ̀ ló ló wá wí bẹ́ẹ̀ lọ́gbọ́n ọ̀hún sọ Jésù náà agbára wa bàbá màmá àwa ò tí ì sùn láti jẹta ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé alágbára wà lójú iṣẹ́ ọkùnrin nínú ìrìn àjò bí àwọn olórí wa lẹ́nìí bí wọ́n ṣe ń fi idà pani tí wọ́n jẹ́ ẹni ìkà kò ṣẹ̀yìn ìyàwó wọn. Bùsáyọ̀ Abbas lórúkọ Jésù wàá rògbòlò ayé ò ní pa ọ́. bẹ́ẹ̀ ni kò ní gbọ́dalẹ̀ ipa wo ló ń kó àwọn apanilẹ́ni àwọn bọ̀dà Tinubu àwọn dádì Gàní Àmìlà àwọn bọ̀dà Ọ̀ṣínbàjò àwọn àwọn friends mi gọ́vnà wọn yẹn torí ọ̀rẹ́ lájọ jẹ́ were hitmates ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ kinní kan lẹ́nu àṣeyọrí yín ọwọ́ ìyàwó yín ló wà ìṣubú yín ọwọ́ ìyàwó yín ló wà bí ẹ ṣe ń tò ilẹ̀ Yorùbá lè ní ọwọ́ ìyàwó yín ló wà ẹ̀yin mọ́mí ẹ má bínú o bí ilẹ̀ Yorùbá ṣe dà lẹ́ni ọwọ́ àwọn alágbára tí à ń pè lóbìnrin wọ̀nyí ni àwọn tó ní kọ́kọ́rọ́ ilẹ̀ yìí lọ́wọ́ obìnrin ni ẹ wo Rẹ̀mí ìyàwó Tinubu ṣebí abiyamọ ni wọ́n pè é mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ibì kan ṣoṣo tí mo fẹ́ jẹ́ kí gbogbo yín mọ̀ lẹ́nìí òun ni pé tí education ilẹ̀ Yorùbá bá ṣubú lẹ́ni gbogbo tẹ́ ẹ gbójúlé nílẹ̀ Yorùbá ó dòfo nìyẹn education òun náà náà dẹ̀ ti frustrate bọ̀ yìí ẹ̀yin mọ̀mọ́ tẹ́ ṣe ń tata tẹ́ ń ta lùbásà àwọn tó pọ̀ jù nídìí òṣèlú obìnrin ló wà bẹ́ẹ̀ àwọn asọ̀dí ìwùkẹ́ níwájú tùnú ibú àwọn obìnrin ló wà ń bẹ̀. bí ilẹ̀ yorùbá máa di gbígbà láàrin twenty four hours obìnrin ni. àwọn torí pé ẹ ti rò pé nínú ìyà tá a jọ wà yìí pé a ti gbà kámú àwọn tí wọ́n lé Babangida kúrò lórí oyè obìnrin ni abẹ́ ti gbàgbé nígbà yẹn tí gbogbo obìnrin bọ̀rọ̀ alẹ̀ tán pààrọ̀ aṣọ wọn ní olúrúurú ìlú sí ìlú ṣùgbọ́n o lákòókò tá a wà yìí ipa wo ni àwọn màmá wọ̀nyí ń kó yàtọ̀ sáwọn màmá kan tán kóra wọn jọ ní diaspora ǹjẹ́ àwọn màmá tán wà lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá ní àyè yìí gan lóńdó Àkúrẹ́ o ẹ̀yọ̀yọ́ o làlátẹ̀ o àti gbogbo ìlú Ìbàdàn òkè ẹja kà ní state to state Èkìtì Ondo Ọ̀ṣun Kwara Ọ̀yọ́ Èkó Kogi ǹjẹ́ ẹ dìde fún ìgbára yín sílẹ̀ ẹ ń pariwo ohun gbogbo di wíwọ́n ẹ ń pariwo gàrí léwó sí àwọn tíjà ìyà ń jẹ wọ́n àwọn ọmọ yín wọn ò lè lọ lé ìwé but ẹ̀yin rò pé tẹ́ ò bá ti ọwọ́ là ẹ máa tàbẹ́là bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n abẹ́tẹ̀ẹ̀dẹ̀ fẹ́ gbà láyé kí ni kí ni ọjọ́ iwájú wọn lọ́la kí ni ọjọ́ iwájú wọn lọ́la àwọn ọmọ wọ̀nyí ni wọ́n ti ń ní chéètì láti kékeré àwọn ọmọ wọ̀nyí àwọn ni wọ́n ti ń fa tíjà àwọn ọmọ wọ̀nyí àwọn náà ti ń mu obìnrin wọ̀nyí ni wọ́n ti ń rèpù kiri títì kí lẹ fẹ́ jẹ́ kó wà lórí wọn. ẹ ń pariwo social media ni social media ni ọmọ pásítọ̀ kò lọ ilé ṣọ́ọ̀ṣì ọmọ wòlíì òkú òǹlé ọmọ ìyá àjọ ò jáde ibi tí owó làwọn ń wá gbogbo wọn jókòó ti um, big brother naija wọ́n ṣe ìranù àbàṣà kí ni ilẹ̀ yorùbá ṣe ayé yorùbá lóòótọ́ ṣáà nígbà táwa wà ní kékeré a máa lọ skul tá a bá dé lọ́sàn-án wọ́n ti fi gàrí àtẹja wa àbí ẹ̀pà ṣúgà wọ́n ti fi sínú ilé fún wa. tí àwọn bàbá tán bá mu sìgá lákòókò yẹn wọn kì í mú nínú yàrá wọn. wọ́n máa kọ síbẹ̀ pé lára sìgá yẹn pé tó o bá ti pé ọmọ eighteen years oh it's not allowed ṣùgbọ́n ọmọ tí ò ju ten years ń bímọ lẹ́nu àwọn màmá tí wọn ò tí wọ thirty years ti di girama ìyàwó Tinubu kọ́ Tinubu láti máa ṣèkà tí ara ilé rẹ̀ bá ń jègútélé onídodo tíyàwó mi bá ń sọ fún mi pé n tí mò ń ṣe yìí kò dára táwa kálẹ̀ tó arówó lò wà á rògbòlò ayé ò ní pa ọ́. tí ìyá mi bá tí ìyá ìyàwó bá ń sọ fún ọkọ rẹ̀ pé ẹ wá o n tẹ́ ń ṣe yìí ò dáa bàbá màmá wọn máa jáwọ́ mbẹ́ ṣé àwọn olórí wọ̀nyí ṣé wọn ò níyàwó. à ń pariwo ilẹ̀ Yorùbá ó ti mẹ́ẹ̀ a fẹ́ gba òmìnira kúrò lọ́wọ́ àwọn ìkà Ọ̀ṣínbàjò ìran Awólọ́wọ̀ ló fẹ́ ọmọ ọmọ Awólọ́wọ̀ ló fẹ́ ṣé ọmọ àlè nìyẹn ni tí kò lè bọ́kọ ẹ̀ ní gbangba ọ̀rọ̀ oníkàmásọ̀hún gbogbo ìyàwó tẹ́ ẹ fẹ́ ǹjẹ́ kí ni ipa wọn ẹ̀yin mami ẹ̀ má bínú o. lórílẹ̀‐èdè lẹ́nìí gbogbo àwọn tó ń jà fitafita obìnrin ló pọ̀ jù bẹ́ẹ̀ but ìjẹ́ wọ́n fún yín ní opportunity láti dé ibi tó yẹ kẹ́ ẹ dé. ẹ wà nínú ìhámọ́ àwọn ọmọ yín ò ní tí wọ́n fẹ́ dà àwa ọkùnrin ká jẹ bàbá ayé ní gbogbo wa ìgbà tí ẹnì míì bá kú ló máa mọ ìyàwó ọmọ tí ọkọ òun bí. ìgbà tí ọkùnrin míì bá kú ni ìyàwó tó gbé sílé tó ń pè ní sweetheart my love my wife my my honey my glory my end of end of discussion àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá wù kẹ́kẹ́ ìgbà tẹ́mi rẹ̀ bá bọ́ ló mọ ọmọ tí wọ́n kó wọlé àìmọye ìránṣẹ́ ọlọ́run tó jẹ́ ìgbà tó kú tán náà bẹ̀rẹ̀ sí kàn wọ́n mọ́ wọn wá ṣùgbọ́n lẹ́nìí bí orílẹ̀-èdè Yorùbá ṣe dà báwo ni ò ṣe ká ẹ̀yin mọ̀mọ́ lára. ẹ̀yin tí ọmọ wọn yín wà nílùú òyìnbó lóòótọ́ lẹ ti ṣàṣeyọrí ọmọ yín ti fò lókè ó ti débẹ̀ but ṣé títí ẹ ó fi kú ṣé ẹ lè rí wọn. ìgbà wo ni mọ́mì tọmọ rẹ ti lọ lóyìnbó sí ọdún kelo tó ti fojú rí wọn rè coronavirus ṣe wọn mọ́ wọn ò tí ì padà wálé ogun fúlàní fúlàní ajínigbé gbogbo rẹ̀ ń gba orílẹ̀-èdè kan. wọ́n ń fowó ránṣẹ́ lára owó tán fi ránṣẹ́ yẹn fúlàní tún gbà nínú ẹ̀. ìgbà tán tó dẹ̀ bí wọn ó ní mo ń lọ mo tún padà bọ̀ ni. ẹ níṣẹ́ láti ṣe ẹ̀yin obìnrin ọlọ́run mi ní kí sọ fún yín ẹ níṣẹ́ láti ṣe dídìrín òpònú kan aláìlérò obìnrin ni o èyí tán ń pè ní Buhari máa dé òun bọ́ síta kò rú ọjọ́ ọ̀la àwọn ọmọ tiẹ̀. kò ro èrò etí ẹ̀ ó ń ṣe rádaràda nígbà tá ò bá tó àárín wa báwo la ṣe fẹ́ gba orílẹ̀-èdè ẹ wo àwọn oníjọ mímọ́ ẹ wo àwọn ccc celestial christ church ẹ wo ìjọ ọlọ́run ìjọ aláṣọ funfun ṣé bí ọ̀ṣọ́ba ẹni tí ọlọ́run gbọ́wọ́ dá ìjọ lẹ́nu you put yourself to court ẹ̀yin àgbààgbà ẹ̀yin àgbààgbà ẹ ti yín lọ sí court kò lè dùn mí àwọn CAC náà ti ṣe tiwọn kọjá lọ oyin oyin oyin sáà dùnú ó dẹni yẹ̀yẹ́ ìjọba òkùnkùn jókòó sórí pẹpẹ ìdájọ́ ó wá ń dá yín lẹ́jọ́ ẹ̀yin tó yẹ kẹ́ ẹ máa dá àwọn ènìyàn lẹ́jọ́ ẹ̀yin tí a pè lọ́mọ Léfì ẹ̀yin tí a yàn gẹ́gẹ́ bí àgbàgbà ìjọ ẹ̀yin tó yẹ kẹ́ ẹ tò orílẹ̀-èdè ẹ̀yin tí orílẹ̀-èdè ò gbọ́dọ̀ ṣubú láwọ̀ rẹ̀ ẹ wá ń torí òróró ìtẹ́ ẹ fẹ́ jẹ ìtẹ́ ẹ fẹ́ jẹ mo wà nípò mi ò sí nípò ayé ló fi mí síbẹ̀ ìwọ kọ́ ló fi mí síbẹ̀ ẹ gbéra yín lọ lé ẹjọ́ àwọn tí kò mọ ọlọ́run wá ń dájọ́ lé yín lórí. ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ aráyé ẹ yí padà onídàájọ́ ayé bọ̀ o tí yóò béèrè lọ́wọ́ rẹ báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ. à ṣé ẹ mọ̀ pé ìgbà ìkẹyìn la wà. àwọn kan náà káàkiri ìwọ ni ti Gani Adams ìwọ ni ti Jòhánù oníbàntìsì ìwọ ni ti Sunday Ìgbòho ìwọ ni ti kini. ẹ fi ìsọ lẹ́nu sílẹ̀ kí ẹ jà fún orílẹ̀-èdè bàbá yín kí a bá lè sọ nípa tí yín pé ẹ ṣèwọ̀n tí ẹ lè ṣe. mo wà nínú ìwé iṣẹ́ àwọn àpọ́stólì wọ́n ní timothy sì paulu àti sila lọ ok ó sì wá sí desiba sitari sì kíyèsí ọmọ ẹ̀yìn rẹ̀ kan wà níbẹ̀ tí ó ń pè é timothy ọmọbìnrin kan sì iṣẹ́ jù tí ó ń gbàgbọ́ ṣùgbọ́n elena ni bàbá rẹ̀ elenia ni bàbá rẹ̀ ẹni tó ròyìn rere lọ́dọ̀ àwọn arákùnrin tó wà ní lẹ́sítà àti ní kíóníkù mi ò ní gbà wá lákòókò màá lọ sí sixteen nínú ìrìn àjò yìí ẹ já láti sixteen ìwé iṣẹ́ àwọn apostoli sixteen sixteen ó ló sì ṣe bí àwa ti ń lọ sí ibi àdúrà náà obìnrin kan tí ó lé ẹ̀mí àfọ̀ṣẹ pàdé wa ẹni tí ó fi àfọ̀ṣẹ mú èrè púpọ̀ fún àwọn olúwa rẹ̀ wá òun náà ni ó tọ̀ Paul àti àwọn lẹ́yìn ó sì ń kígbe wípé àwọn ọkùnrin wọ̀nyí ń ṣe iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo ń kéde ọ̀nà ìgbanilà fún yín obìnrin ni ẹ̀mí bẹ ẹ̀mí òkùnkùn wà nínú ẹ̀ ẹ̀yin àgbààgbà ìjọ wọ̀nyí ẹ̀mí òkùnkùn wà nínú ẹni àwọn ènìyàn tí ẹ gbé sílẹ̀ Tinubu ẹ̀mí òkùnkùn wà nínú ìyàwó rẹ̀ ẹ̀mí àfọ̀ṣẹ wà ń bẹ̀ sàn gbogbo àwọn gómìnà ẹ̀mí ibi ló wà nínú ìyàwó yín ẹ̀yin adarí wa lẹ́nu ẹ̀mí ibi ló wà nínú yín èyí tó o bá rí nínú wọn tí kò ní ẹ̀mí ibi wọn á fi sílẹ̀ tó o bá wo Fani Káyọ̀dé lẹ́ni ìyàwó ẹ̀ tètè filẹ̀ nítorí kì í ṣe ní òkùnkùn ṣùgbọ́n obìnrin tó wà nílò ẹni tí ọkọ rẹ̀ ń ṣe bí tàdé ń ṣépè fọkọ rẹ̀ táwọn èèyàn ń fi ré lójoojúmọ́ tó dẹ̀ ń kọ̀ntínú kíní ẹ̀ tí kò dẹ̀ yí padà wàá ti máa pọ́bìnrin tó wà nínú ilé rẹ̀ òun ní òkùnkùn tó ń ba ilé ẹ̀ jẹ́ tẹ̀síwájú òun náà ń lọ òun náà lè ó ń tọ Pọ́ọ̀lù àti àwa lẹ́yìn ó sì kígbe wípé àwọn ọkùnrin wọ̀nyí ń ṣiṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo tí ń kéde ọ̀nà ìgbàlà fún yín ó sì ṣe èyí lé ọjọ́ púpọ̀ ó ṣe èyí lé ọjọ́ púpọ̀ ṣùgbọ́n nígbà tí inú Pọ́ọ̀lù bàjẹ́ tí ó sì yí padà ó wí fún ẹ̀mí náà pé mo pàṣẹ fún ọ ọ lé orúkọ Kristi kí o jáde kúrò lára rẹ̀ ó sì jáde ní wákàtí kan náà gbọ́ mi dáadáa a ti ń bá àwọn ẹ̀mí wọ̀nyí wí láyé wọn a ti jẹ́ kí iye wọn kó sí àwọn ọba àwọn ìjòyè àwọn àwọn afẹ́ńbúlòpù tá a máa fi gbowó ọtí mọ́tò ṣùgbọ́n wọ́n gbàgbé ọ̀run wọn wọ́n gbàgbé àṣeyọrí wọn alàgbà ìjọ tí ọkọ rẹ̀ ń kówó ìjọjẹ ṣé ìyàwó rẹ̀ fẹ́ sọ pé òun ò mọ̀ pé ó ń kówó wálé. nígbà tí olórí ọ̀ṣà ń lọ chọ́ọ̀chì láàárọ̀ tí wọn ò rí gàrí jẹ wọ́n dẹ̀ dé láti chọ́ọ̀chì ó dẹ̀ mú ten thousand lẹ́ẹ̀ lọ́ọ́ fi ra gàrí why you can ask your husband dadi báwo ló ṣe jẹ́ ọlọ́run pèsè ẹ ti jí owó ọ̀ṣà ẹ ti kọ́wọ́ bọ owó pẹ́pẹ́ àbí that is why ẹ̀dá fi sọ pé kẹ́ ẹ fi pòólẹ̀ tẹ́lẹ̀ ẹ lè fi pòólẹ̀ tẹ́ ẹ gbéra yín lọ sí kóòtù èrè mi ń bẹ pẹ̀lú mi ọ̀sán fún olúkúlùkù ẹni tó sọ òtítọ́ yóò kú ẹni tó sì wà lórí ìkà yóò kú ẹ̀yin ìyàwó àwọn olórí ilẹ̀ yorùbá àwọn olóṣèlú ilẹ̀ yorùbá ẹni ìparun ni yín èmi àfọ̀ṣẹ́ ń bẹ nínú yín tí ẹ bá wo àwọn ọkùnrin wọ̀nyí ẹ̀rù ń bà wọ́n lóòótọ́ ṣùgbọ́n ta ló kì wọ́n láyà ta ló ní kán má kú òǹbẹ ẹ̀yin sọ pé Aisha Buhari ẹni tó bà ìjọba Buhari jẹ́ lórílẹ̀‐èdè yìí lẹ́ni Aisha ni ṣé ẹ mọ̀ díẹ̀ ìdí ni pé Buhari ò bá ṣàṣeyọrí Buhari ò bá ṣàṣeyọrí ṣùgbọ́n torí pé ó sọ pé kò sí ipò àbí àyè fún ìyàwó òun láti lè jẹ́ olórí òun láyé rẹ̀ fi bàjẹ́ I won't lie to you òun ni wọ́n jẹ sọwọ́pọ̀ pẹ̀lú ìjọba òkùnkùn àwọn alágbára ibi méje ilẹ̀ nàìjíríà láti ba ìjọba yìí jẹ́ àwọn wo ló wà mẹ́. hallelujah mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹni tí ẹ̀mí òkùnkùn bá ti wà nínú ẹ̀ tọkọ rẹ̀ bá ṣe kinní kan ó ṣe fẹ́ràn rẹ̀ ni o ṣùgbọ́n tó bá ti yẹsẹ̀ ìṣubú ńlá ni ẹ̀yin màmá wọ̀nyí ẹ ní láti pe àkíyèsí àwọn obìnrin wọ̀nyí sí pé ìyà ń jẹ wá ẹ̀yin ló kàn ẹ̀yin ló kàn láti rìnrìn àjò yìí gbogbo àwọn ọba tí wọ́n sọ rádaràda wọn àwọn wòlíì yín àwọn àwọn olóṣàbálì àti gbogbo àwọn èèyàn tí wọ́n sọ ìrìn àjò tí kò dára ṣé wọn kì í gbọ́ pé àwọn èèyàn ń fi ọmọ yín ré nínú ilé ni àwọn gómìnà etí inú yín di ni wọ́n ní abiyamọ kì í gbẹ́kú ọmọ rẹ̀ kó má tàti wèrè èyí tó ní ìyá nínú yín ló pọ̀ jù èyí tó sì níyà tó ràgàbọ ọmọ ẹ̀ ṣùgbọ́n wọ́n ní ọmọ rẹ̀ ń ṣèkà wọ́n ń fún lépè má jẹ́ ń jẹ̀bi bàbá má jẹ́ ń jẹ̀bi lórí ọmọ tí o fún mi o tó fi ṣìkẹ́ mi nílé ayé má jẹ́ n jẹ̀bi lórí wọn. ẹ kọ̀ ẹ ò lè fẹ̀mí yín lélẹ̀ lórí òtítọ́. let me tell you a, eh, one key kí n sọ kọ́kọ́rọ́ kan fún ẹ there's a problem àwọn àwọn problem kan wà ìṣòro kan wà ogun kan okay let me cut ogun ogun kan wà tó jẹ́ pé àdúrà àti àwẹ̀ ò lè yanjú ẹ̀. ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ẹ ohun tó lè yanjú ẹ̀ ní orin wòlíì èlìjà nígbà tí wọ́n lọ́ba àti àwọn ọba wọ́n ní wọ́n fẹ́ lọ jagun níbìkan wòlíì ìgbà tá lọ́ba wòlíì èlìjà ó sọ fún wọn pé ẹ lọ wá akọrin kan fún mi wá nígbà tó bá ti kọrin fún ẹ̀mí inú ẹ̀ jáde nígbà tí dávidi bá kọrin fún sọ́ọ̀lù ẹ̀mí inú rẹ̀ á jáde ènìyàn ní dèbórà àkókò rẹ̀ wọ́n jagun síbẹ̀ ẹ̀yin obìnrin wọ́n mú lady k lánàá ọjẹ́ta ló pé on the two tí wọ́n ti àtáàkì wọn ó sì wà ní custody DSS síbẹ̀ ó sì wà ní custody DSS àbí SS ládẹ̀ fẹ́ pè wọ́n wọ́n sì wà síbẹ̀ ẹ ò ṣe ohunkóhun ṣèbóbìnrin ni she's a woman abiyamọ ni ó lọ́mọ ńlẹ̀ gbogbo ìlú Ọ̀yọ́ pátá ìlú abínibí ẹ̀ ńkọ́ ìyá ẹ̀ ńkọ́ àwọn ẹbí ẹ̀ ń kọ́ òkè ntẹ̀sán ẹ̀ ránṣẹ́ àbí má ṣe o you refuse to fight for her tí gbogbo yín bá pera yín jọ tẹ ẹ wọ́de tẹ ẹ lọ bólúbàdàn tẹ ẹ kéwé dání ẹ̀yin ọ̀dọ́ obìnrin tẹ ẹ jà fún àkókò yín things will work prophets things will work prophets things will work prophets ẹ̀yin obìnrin ẹ jà fún Lady K àwáwí lẹ̀ ń wí you depend on the lawyer but lawyer kò sófin lẹ̀ Nàìjíríà ìlú tí wọ́n yí òfin padà Malami sọ pé òun ò mọ̀ gbàgbọ́ kò sẹ́ni tó sọ fóun pé òun fẹ́ lọ kó wọn wọ́n lọ àtàkì wọn ọ̀nà ọ̀nà ọ̀nà pọ̀sùn tí ò bá jẹ́ Lady K wọ́n á ti pa gbogbo wa tán Lady K jẹ́kíjẹ́kí sọ fún yín lẹ́nìí Lady K ló jẹ́ kí gbogbo àṣírí wọn tú nígbà tán bá ṣẹ́ẹ̀lì sílé Sunday Igboho ó mọyé èèyàn tí ò bá ti kú ṣùgbọ́n má gbàgbé o tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ ní ọjà yẹn lẹ́fẹ́ máa tà tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ ní gàrí yẹn lẹ́ẹ̀ní kú òǹdí ẹ ẹ gàrí bá dán hundred thousand àjọ máa máa jẹ́ lórílẹ̀‐èdè yìí ni ara yín lẹ́ ń ṣe èmi máa kú ìwọ máa kú àwọn kan ló máa kú lọ́la. fọlákẹ́ sódìyàwó aráàánú gbà. ẹ ní láti jígìrì ṣé àwọn bàbá ìgbàgbọ́ tó fẹ́ jí náà ń gbéra wọn lọ kóòtù yẹn àwọn olórí àwa pásítọ̀ tẹ́ ń pè wọn àwa là ń lọ kóòtù tá ń gbéra wa lọ kóòtù yẹn àwa là ń jà lórí pẹpẹ tá ń torí owó owó ìdámẹ́wàá tá ń bára wa jà àwọn yẹn náà ń kọ́ ọditóríọ̀mù lọ ẹ̀yin obìnrin náà dẹ̀ kó sí chọ́ọ̀chì yẹn ẹ̀yin wo lẹ́pọ̀ ń dùn ní chọ́ọ̀chì tá a bá wo orí ìkànnì yìí tẹ̀ ń wo ìmí lọ́wọ́lọ́wọ́ bí ẹ̀yin bíi mẹ́jọ tẹ̀mí mẹ́sàn-án tẹ́tí wà bíbáyìí láàárọ̀ obìnrin ló pọ̀ jù mẹ́ ọkùnrin mélòó ló ń ra dé àdúrà tẹ́ ẹ bá débi àdúrà tẹ́ ẹ dórí òkè tí ọmọ ọba wà tí gbogbo yín gbàdúrà Olúwa ṣàánú mi àtàwọn ọmọ mi ẹ̀yin obìnrin lẹ pọ̀ jù mẹ́ why the woman kẹ́ ẹ̀ ò lè dìde ṣé Yorùbá nìyẹn lóòótọ́ tí ìlú bá kọjú wọn sùn tí ìlú bá kọjú lọlẹ̀ obìnrin ìlú ló ń dìde ẹ̀yin màámi lẹ̀ ń dìde ẹ̀yin ló kàn àkókò yìí ọlọ́run ní sọ fún yín pé ẹ̀yin ló kàn a fẹ́ rí ipa àti agbára yín ìyẹ́ erelu erelu ọ̀tún erelu orílẹ̀-èdè erelu àgbáyé erelu gbogbo ẹ̀ mami ẹ dìde this is a time for you to fight for our women. this is a time to fight for our nation táwọn bàbá bá kùnà táwọn bàbá ò bá lágbára ẹ gbàgbára lọ́wọ́ wọn. ó gbọ́n tí a sọ fún ẹ síta ni ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin sọ fún ẹ́sítà pé wo wọ́n ti fẹ́ pa wá wọ́n ní ìran wa ò ní ẹ̀sìtì ń bí ohun tó o bá lè ṣe ni kó o ṣe. bẹ́ẹ̀ la sọ fún ẹ́sítà ẹ́sítà ọkàn rẹ̀ ò balẹ̀ oorun ò tí ì kan ẹ́sítà dáàdì mami gods are using a woman than a man ẹ̀yin tẹ́ ò tí ìjọ kí ìjọba ilẹ̀ nàìjíríà ó ṣubú lulẹ̀ ẹ kún yín ni Ṣadé Gold ẹ ò ní sọnù ìyá mi ẹ kú iṣẹ́ takuntakun Oòduà á gbè yín o lórúkọ Jésù ẹ ò ní ṣẹ̀ṣẹ̀ gbé àwọn ìyá yìí Ṣadé Gold yìí ipa tán kó lórí ilẹ̀ yìí ò ṣe kékeré ṣùgbọ́n mi ì ní sọ́jú bẹ́ẹ̀ náà ẹ̀yin obìnrin lẹ́yìn àkókò yìí láti inú oṣù kẹwàá yìí lọ oṣù àánú la pè é ní èdè Híbrù Ọlọ́run rán mi sí gbogbo ẹ̀yin obìnrin nígbà tí ìyára sọ̀nkútì tí wọ́n pa kò sí tí obìnrin ṣe bẹ́ẹ̀ kọ́ńkọ́ ìyà tí ń jẹ obìnrin bọ̀ lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n àwọn obìnrin ẹ ò ẹ ò sọpọ́tì ara yín ẹ̀yin obìnrin bí àwọn èèyàn míì bá tiẹ̀ jẹ́ aláṣejù lóòótọ́ làwọn èèyàn kà bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ jà fún àkókò yín ẹ dìde ẹ̀yin lẹ bí gbogbo ẹ̀yin lẹ bí president abẹ́ obìnrin ló gbà jáde ẹ̀yin lẹ bí gómìnà abẹ́ ẹ̀yin ló gbà jáde even ẹ̀yin lẹ bí Tinubu abẹ́ ẹ̀yin ló gbà jáde lẹ́kọ̀ọ́ lẹ́ni yìí tí Tinubu bá ń bọ̀ láti ibi tó wà ẹ̀yin obìnrin náà lẹ́ lọ pàdé ẹ̀. torí pé ẹ kọ̀ ẹ sì mọ ohun tó yẹ kẹ́ ṣe ẹ mọ̀ pé ẹ̀yin ní omi ni ẹ jẹ́ ń ṣàṣírí obìnrin díẹ̀ ẹ má bínú màámi orí mi rèé o obìnrin ò ní bímọ mi ó má dà lábẹ́ ẹ ẹ má bínú ẹ̀jẹ̀ tómi laláboyún fi ń ọmọ rẹ̀ dàgbà á tún bí tán omi ló tún fi ń fún láyà ẹ̀ nítorí pé ẹ dìde ẹ jẹ́ ń kàwé yìí tán. mo wà nínú iṣẹ́ àwọn apostoli sixteen láti sixteen mo wà ní ẹsẹ̀ nineteen báyìí nígbà tí àwọn olúwa ó ní nígbà tí àwọn olúwa rẹ̀ sì rí i pé ìgbẹ́kẹ̀lé èrè wọn pin wọ́n mú paul òun sáìlà wọ́n sì wọ́ wọn lọ sí ọjà tọ́ àwọn ìjòyè lọ. irú ètò ṣe fún mi irú ètò ṣe fún ìwọ irú ètò ṣe fún lady k irú ètò ṣe fún gbogbo yín. irú ètò ṣe fún lady k nìyẹn irú ètò ṣe fún Sunday Igboho torí pé ó pa wọ́n lẹ́nu mọ́ ó mi téèbù wọn ó jẹ́ kí wọ́n mọ̀ pé gbogbo ayé mọ̀ pé ìwà wọn ò dáa ìbámu ti ká wọn lára ọ̀rọ̀ ọmọdé yẹmu ò bá má ká wọn lára ọ̀rọ̀ lédíkè ò bá má ká wọn lára ọ̀rọ̀ aládẹ́lẹ́ ò bá má ká wọn lára ìdí tó fi ká wọn lélẹ́yìí pé ah, wọ́n expose wọn. Si ọmọ adéyẹmọ jẹ́ pé olóṣèlú lòun ó mọ gbogbo wọn nígbà kan rí Lady K ò mọ̀ wọ́n ṣùgbọ́n gbogbo information wọn ó tù ú sórí àgbáyé ní tó ń ká wọn lára nìyẹn ṣùgbọ́n ẹ̀yin obìnrin ẹ láti jáde láì tanra wa ní láti mọ ohun tí à ń ṣe a ní láti jí ṣé yorùbá ni ẹ ṣá ìbéèrè abraham ìwà wàrà àánú gbà suleiman lórúkọ jésù orí yín ní gbàbọdè ṣé yorùbá ni ẹ ṣá ìbéèrè mi nìyẹn are you standing on your feet are you ready to fight for yourself It's not by gun. It's not by violence. But you can you have something to use to fight for yourself without all this gun and all those uh, ammo tank and all those rubbish something. mo lè fi tayọ̀tayọ̀ fún ọ lẹ́ni pé orin lè wó ìlú yìí orin kíkọ ìyìn ó lè wó orílẹ̀-èdè nàìjíríà dànù sọ orílẹ̀-èdè yìí di asán ó ní idà olójú méjì ni akọ̀sí ní pẹ̀lú ó lè wó orílẹ̀-èdè ó sì lè gbé orílẹ̀-èdè dìde. lóòótọ́ kìí ṣe gbogbo wa la láyà láti máa sọ ohun tí irú etí ọlọ́run rán mi yìí ṣùgbọ́n níbo ni ní ẹ ti lè ṣiṣẹ́ where do you want to stand in for Yorùbá land ẹ̀yin obìnrin gbogbo yín lẹ̀ ń lọ church if i can tell you today you keep ní nàìjíríà ní ilẹ̀ nàìjíríà yorùbá ilé ni tí gbogbo obìnrin yorùbá bá sọ pé àwọn ò lọ church mọ́ àfẹ́ jókòó sílé wàhálà dé nìyẹn sà. tí gbogbo obìnrin bá ní a ò nájà lọ́la òdi ọjà yẹn kán dẹ̀ lágbo obìnrin tá a bá ti lọ́jà máa já sí òwò ni mami nǹkan dé nìyẹn. but téèyàn kan bá kéde pé ẹ̀yin obìnrin ẹ má dọjà lọ́la o ẹ̀ débẹ̀. wọ́n fẹ́ mọ tí ó wù wọ́n kí wọ́n ṣe wọn ò dẹ̀ lè bá ìwé ìrìn àjò rẹ̀ jẹ́ torí ọlọ́run jù wọ́n lọ yes sir mo understand sir ṣùgbọ́n mo mọ̀ pé ó ti tákòkò ajá mọ ọmọ tiẹ̀ fún lọ́mọ o ṣùgbọ́n ọmọ ọmọ ọlọ́mọ kì mọ́lẹ̀ ọ̀yà nínú igbó láti gé lórí kó lówó rẹ̀ fi bàtà mo dẹ̀ kéde mo ní àwọn abẹ́nilórí ogun ọ̀run ti dé láti jà fún wa ṣùgbọ́n mo ń pè yín sí àkíyèsí ok ẹ jẹ́ n kàwé nígbà tí wọ́n sì mú wọn tọ àwọn onídàájọ́ lọ wọ́n wí pé àwọn ọkùnrin wọ̀nyí ti ti jù wọ́n ń yọ ìlú wa lẹ́nu jọjọ have you hear your president ṣe ẹ gbọ́ president yín Buhari ẹ gbọ́ ohun tí olórí orílẹ̀-èdè yín wí ó sọ wípé ilẹ̀ Yorùbá àwa tá à ń jà fún òmìnira à ń yọ ilẹ̀ Yorùbá lẹ́nu à ń yọ orílẹ̀-èdè lẹ́nu we are disturbing our peace. kó bẹ̀rù kó gbígbà láti sọ òtítọ́ ẹ máa gbọ́ o ìtòmú ẹ̀yin bàbá bàbá lẹ́nìí tẹ́ ẹ kùnà tẹ́ ò sòtítọ́ bọ̀tẹ́ lè dírágì ara yín lọ sí kóòtù ẹ lè sọjà kalẹ̀ kẹ́ni ẹ̀yin ni ó jí o ẹ̀yin ni ó jí o kí lè dínú ìjọ rìdíìmù àwọn tí CAC wọ́n ti ṣe tí wọ́n kọjá ti kóra wọn lọ kóòtù láyé ìgbà kan rí ìgbà táwa wà kékeré ńgbà náà. àkókò yìí báyìí sì ètò jíjẹ ìjẹta ọjọ́ Friday àbí ìjàrùn ti di five days ago sí àwọn ṣẹlẹ̀ wọ́n kóra wọn lọ sí kóòtù ní Ìkẹjà gbogbo ayé wa ń wò wọ́n báyìí àwọn àgbààgbà ọ̀hún ní tìjú àgbààgbà orí pẹpẹ ẹ ò lè ẹ ò lè péra yín kẹ parí ìjà ẹ ò lè péra yín kẹ sẹtù ẹ ní kébù nígbà tẹ ò bá tó ìjọ báwo lẹ ṣe fẹ́ sọpọ́tì orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ẹ ti ń ṣẹ̀sìn tẹ́ ń pè ní ẹ̀sìn ẹ̀sìn lẹ̀ ń ṣe ẹ wo àwọn mùsùlùmí sí mùsùlùmí wọ́n ń dìde sí ara wọn àwọn kan ní ṣàwùbá àwọn kan ní àwùbá àwọn kan ní kìnìkà ṣé ẹ mà gbé ìgbà ìkẹyìn la wà ní. ṣùgbọ́n amúpétérù amúpétérù àti sáìlà amúlọ́síwájú ọjà let me tell you àwọn kan wà wọ́n ní dáàdì mo ní sà wọ́n ní ò jẹ́ jáwọ́ o tí mo fi sọ fún òyìn pé mi ò ní bàbá mi ò ní ìyá mi ì ní ẹ̀gbọ́n mi ì ní àbúrò torí pé Jésù sọ pé tó bá fẹ́ tẹ̀lé òun kódà mi ì níyàwó jésù ni tó o bá fẹ́ tẹ̀lé òun fi ọmọ rẹ lẹ̀ fi aya rẹ lẹ̀ fi ẹbí rẹ lẹ̀ gbé àgbélébú yẹn kó ṣe kíni kó tẹ̀lé òun because people are be warning you warning me ẹ̀yin máa ma pa yín ni o tẹ́wọ̀n bá pa mí kí ló fẹ́ pa mí. ṣé èmi nìkan náà máa kọ́kọ́ pa but ohun tí mo bá gbè sílẹ̀ òun ni màá kà ohun tí mo bá déwájú ọlọ́run sọ òun ló máa jẹ́ èrè mi hallelujah ṣùgbọ́n ẹ yí padà kúrò nínú ìṣèbàjẹ́ yín ọba ẹ yí padà kúrò nínú ìṣèbàjẹ́ yín wòlíì ìránṣẹ́ ọlọ́run gbogbo ẹ yí padà kúrò nínú ìbàjẹ́ ẹ̀yin àfa ìmáàmù àti gbogbo ẹ̀sìn pátápátá ẹ yí padà ẹ̀yin abọ̀rìṣà ẹ kúrò nínú ọ̀nà ìbàjẹ́ yìí. twenty one iṣẹ́ àwọn apọ́sọ́lì mo wà láti sixteen láti bẹ̀rẹ̀ sí ka orí sixteen láti ẹsẹ̀ sixteen wọ́n sì kọ́ ni lí àṣà tí kò yẹ fún wa àwa ẹni tí ń ṣiṣẹ́ ara róòmù láti gbà láti àti láti tẹ̀lé àwọn kan wí nínú ọkàn wọn pé ọ̀rọ̀ tí mò ń sọ mo fi ń fa ogun sí orílẹ̀-èdè wọ́n ní mò ń kọ́ yín ní ẹ̀kọ́ tí kò dára wọ́n ní mò ń sọ nǹkan tó lè mú ìbínú ènìyàn ru sókè bẹ́ẹ̀ ni à ń kọ́ yín bẹ́ẹ̀. ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé òtítọ́ ló máa lékè àmọ́yé tó pè wá fẹ́ pásítọ̀ ṣé fẹ́ pásítọ̀ tó ń ẹ̀ṣẹ̀ orúkọ ní pásítọ̀ àbí ọmọ ọmọ ọba Abíọ́dún ni mò ń jẹ́ ọmọ olúwa fún mi tó tán ibi tẹ́ fẹ́ sàdé nìyẹn don't even bother yourself <clears throat> ní ìyá Adédèkú kọrin kan gbà yín Babangida ẹ gbọ́ bó ṣe kọ́ ó ní. baálẹ̀ ẹ̀san rẹ kò gbóògùn ẹ̀san akẹ́ o ẹ̀ta ìbọn kan ni mo jẹ ní kò pé méjì bí mo bá kúwèé nìyàn mẹ́wàá dìde baálẹ̀ ẹ̀san rẹ kò gbóògùn ẹ̀san akẹ́ o ẹnìkan lọ gbé mi wá nígbà tán gbé mi wọlé ó ní kí n gba mọ́tò kí n gbọ́ ìwé ìlú níbo ló ti rówó tó fi ra mọ́tò tó gbé fún mi ẹ̀mí ọlọ́run kó sínú bàbá yẹn lákòókò yẹn kò má gba mọ́tò kò gbowó ó nínú ilé yẹn bẹ̀rẹ̀ sí gbóná lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ṣí sílẹ̀ ẹ̀mí ọlọ́run ni ẹ wo gbà táwọn yẹn ti sọ̀rọ̀ ilẹ̀ yorùbá ẹ wo gbà tí bàbá yẹn níyà bàbá níyà dédòkun kọ́lọ́run lọ́rọ̀ ẹ̀mí wọn ẹ wo gbà tí bàbá yẹn tó ti kọrin àwọn orin wọn yẹn ẹ wò ìgbà tó kọ́ tí awáyé máa lọ àwọn ọlọ́pàá ń gba bribe owó àti dàbà àlàbẹ̀wò sí wọn lọ́rùn lẹ́nu ṣé ibo náà pé tí wọ́n sí ó kọ ti CAC ń gbà yẹn ṣé tàwọn àwọn sẹ̀lẹ̀ ò fi kọ́gbọ́n oyin oyin oyin sàádùnnú ó dẹni yẹ̀yẹ́ aládùn àlámà Christ Apostolic Church sí. Si ọba dáre kú ó tún padà wálé ó náà ní kò ń wá ṣàtúnṣe àwọn kan ní ìran wosẹ́ẹ̀mù àwọn kan ní ìran kíní kan pásítọ̀ ó wá ń tibì kan bọ́ síbì kan ọmọ kérúbù ò lè wọ inú sẹ̀lẹ̀ ọmọ sẹ̀lẹ̀ ò lè wọ ní pentikọ́sà pentikọ́sà ò lè wọ inú rìdíìmù kí lẹ̀ ń pè bẹ́ẹ̀ kí lẹ̀ ń pè bí ó kristi kò sí tó yẹ kó burú ẹ sí òfajà mùsùlùmí ó yẹ kó lè wọ mọ́ṣáláṣí kó sọ pé olúwa ṣeun kó bá tiẹ̀ lọ ó yẹ kó lè wọnú CAC kó ní ibi tí ṣọ́ọ̀ṣì ká ẹ mọ́ kó ṣàdùà èwo ni kó máa tàjà wá sí Canaan ṣé kò sí ṣọ́ọ̀ṣì nítòsí ẹ̀ ni. ẹ̀yin lẹ́ fún ara yín fún ayé wọn jíjẹ nítorí pé wọ́n ń kọ́ yín àwọn tí wọ́n ń kọ́ yín ní ẹ̀kọ́ tí kò dára ẹ kò sọ̀rọ̀ nípa ẹ̀. Many people are teaching you a bad way. I really thank God for the youths àwọn àwọn sẹ̀lẹ̀ lórúkọ Jésù ẹ ó dàgbà rere wọ́n wọ́n gbé fúláàgì sókè peace la fẹ́ we need peace we need peace wọn ò ṣe ọmọ oníjàgídíjàgan ẹ tapo sí ẹ làjà Ọlọ́run gbára yín bí àwọn ọmọ gidi láti má fẹ́ jẹ́ kí ìjọ yẹn ṣubú ṣùgbọ́n lẹ́nu nǹkan ilé tá a fi tọ́ ọmọ ìrìn ní òwò sínágọ́gù nìyẹn ibi tó fi ṣe prayer land a prayer place ibẹ̀ làwọn pásítọ̀ ẹ lọ sí tán ti ń jẹ tọ́kì jẹ ṣèkì kan yóò mọ̀ jìn a ní lọ fún àwọn ọmọ oníta ẹnìkan pè mí ó sọ fún mi ó ní àyìn ìdá mẹ́wàá ẹ̀yìn ẹ̀yìn kí náà pè ẹ̀yìn àwọn aláìní bàbá aláìní ìyá oúnjẹ tá a fẹ́ lọ gbé fún wọn àwọn kan wọn náà wọn náà kóra wọn jọ wọn náà ṣe pásítọ̀ kan màmá ẹ̀ bá pè mí pé dáàdì àwọn kan gbowó lọ́wọ́ wọn wọn náà fẹ́ lọ ṣe ìgbà tá máa ṣe fáìndìsì wọn o kì í ṣòwò nìkan la fi ń ṣe àwọn aláìní bàbá aláìní lẹ tí bá gbé kinní kan fún yín sì bá ṣò kinní kan lánàá tí n bá lè sọ pé ìyá arúgbó bóyá ọmọ ẹ̀ ló ń subscribe data fún nígbà tá a lọ bẹ̀yẹn ìkọjá Abẹ́òkúta la lọ ìyá yẹn bá rí mi ìyá yẹn ní a ọmọọba àwọn kan sọ pé ọmọọba tó sọ̀rọ̀ ìbóyè lọ gbé fún ìjáde ọmọọba ọmọ mi ní kí n máa wò ẹ́ láti amẹ́ríkà ìwọ ni mò ń wò ìwọ ni mò ń wò màmá yẹn fẹ́ lè ó fẹ́ lè yá mi láṣọ. ẹ mọ nǹkan tí màmá ṣe ó ní mo ti ń wẹ àwọn aláìní bàbá aláìní ìyá àti fẹ́ máa tọ́jú wọn wọ́n máa ń wá bí wọn ò fi ọlọ́run dẹ̀ ń sọ fún un pé àwọn èèyàn ò ṣe é níwájú ọlọ́run alààyè ni mo sọ fún yín ìyá yẹn dẹ̀ gàrí ni wọ́n bá dín ó ní ibi tán ti bá ìyá yẹn dín gàrí ìyá yẹn gbé tiwa fún wa ó ní ọmọ ọba eléyìí àwọn aláìní bàbá aláìní ìyá òun ni mo àtúwò máa gbé sínsìn wá rí òun ládi yẹn òun ládi síbẹ̀ yẹn bó ṣe gbé gàrí yẹn fún mi náà ló ń wò yẹn tó ní ká lọ gbé fún àwọn aláìní bàbá aláìní yẹn a dẹ̀ ń gbé lọ ní friday ilé àtàwọn kan àwọn èèyàn tán ti mú nǹkan kan wọn lẹ̀ ẹ fi bá mi ra ráìsì ẹ fi bá mi rẹwà mami ẹ wá ní àánú òní dìde fún àwọn yẹn ẹni kí ìgbéraga àti àyà ti yín ẹni kò borí mi ẹni torí pé ẹ ń lé mi torí pé mò ń sọ̀rọ̀ pé ẹ ń kówó jẹ ẹ ń gbowó lọ́wọ́ àwọn èèyàn láti fi ṣe ìkà àti ibi ilẹ̀ yorùbá ẹ̀ ń dìtẹ̀ mi ẹ kò ṣe jẹ́ tuntun ṣé yorùbá ní ìwọ ìṣá à ń lọ mo sọ̀rọ̀ kan mo sọ fún màmá mi kan tó ta amẹ́ríkà dé tí mo lọ kí nìjẹta bàbá ń bọ́ láti orí òkè on our way coming from Lagos láti orí òkè láti Ọ̀ṣun state àbádé ó kù díẹ̀ ká dé Long Bridge lórí Long Bridge ni mọ́tò wa wá break down ó ṣọba ìtì ibi tá a ti wá dúró àwọn èèyàn náà ah, ibi báyìí ò dà ibi báyìí dà àwọn ọmọ mi dúró wọn dúró káàkiri ráǹdì mi ẹ bìlí pé wọn ní àkílẹ̀ ah, ní àlómi ah, sínú mọ́tò ẹ bìlí pé àwọn ọmọ Yorùbá àtàtà wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí páàkì ètò gbómi ètò gbé pure water ètò kí n tó sọlájú mi mami àmọ́ yẹ àwọn yàrá eh, ọmọ ọba yẹn lélẹ̀ ọmọ ọba yẹn lélẹ̀ ọmọ ọba lélẹ̀ wọ́n dẹ̀ ti ṣe kí ni wọ́n omi tí wọ́n bá tí n bá ṣí búùtù mọ́tò yẹn báyìí omi tó sì kù síbẹ̀ pure water wọ́n àárò pa à ta pure water ni ẹlòmíràn omi ragolisi tó fẹ́ mu bóyá nínú ìrìn àjò ẹ̀ ọ̀hún ni wọ́n gbé sílẹ̀ ṣùgbọ́n o tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni pé ṣé ìwọ fi ọ̀tá kan àti àyà rẹ fẹ́ ẹlòmíràn tó ń jìyà ṣé ìwọ wà nínú ọrọ̀ ó wà nínú torí pé oníṣọ́ọ̀ṣì ńlá wọ́n dẹ̀ mọ̀ pé tí ilẹ̀ Yorùbá bá break àwọn ilẹ̀ tẹ́ ti fi kọ́ ṣọ́ọ̀ṣì wọ̀nyí a máa gbà á padà láti fi ṣe ilé iṣẹ́ that is where we are going to. ibi tí wọ́n ti dá wàhálà alẹ́ nìyẹn that is why all the pastors dey want to support your Yorùbá nation that is why don fi sọ pé a ò lè lọ ni mo fi sọ fún yín pé ẹ̀yin gan-an lẹ́ ń ba orílẹ̀-èdè jẹ́ kí ló wà ń bẹ̀ gbogbo gbogbo ẹ wo ẹ wo ẹ lẹ́mi wí ẹ torí a kì í ṣe kèfèrí mi ì ṣe kèfèrí jésù ni mò ń sìn ṣùgbọ́n jésù mi òróró ọlọ́run mi òróró olùpìlẹ̀ṣẹ̀ ọgbọ́n mi òróró jésù ò kọ́ ìjọ tẹ́ḿpìlì kan náà tí àwọn baba ńlá baba rẹ̀ wọnú ẹ̀ èyí tí wọ́n ṣe àjọ ìrékọjá nígbà tó wà nínú ọmọ ọdún mẹ́wàá tó gbé àgùntàn ìrékọjá ẹ̀ lọ síbẹ̀ ibẹ̀ náà ni bàbá ìyá rẹ̀ mú lọ. but when you when you started some pastor had bad o mi ò mọ ẹ má sì mí gbọ́ kò séèyàn òtítọ́ kan èmi gan ò mọ̀ that is it but bíbélì sọ pé ìṣòdodo wa ó ní bí àkísà ẹlẹ́gbin ni tó bá jẹ́ bíbáyìí ló ti ń gbàdúrà Our márùn la wà ń support them let them pray and go your own way why you be using all your day in the church God told brother Lágbájá should no work come and sit down in the church playing with a pastor ẹ wàá gbé ludo síta ẹ máa ta ludo but you are waiting for the person that in London to call you to pray for him to láti pa irọ́ ask all those pastors where they are hiding see the money they are using to big big auditorium are you not the one Mommy, you are the one. kakọbi kékeré when you go into the, in the inside the streets many church church church church church church ètí mò ń lọ ńkọ́ ètí wọ́n náà ń lọ ńkọ́ ìyàn kan ló kọ́ náà church mi ibi tí mo lọ lẹ́kọ̀ọ́ yìí èmi kọ́ mo kọ́ mi ìmọ̀ ni tó ní mo mọ bàbá tó ní o but mi ò mi ò fẹ́ mọ nǹkan tá a ṣe ń bẹ̀ ju kí n débẹ̀ kán dẹ̀ pè mí evangelist ẹ̀ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù gbalẹ̀ mi lọ. call me and pray for you let your life change àlọ́ ránṣẹ́ pé Jésù ni balógun wà pé ni ọba lógun ọ̀run òní wá sọ́kìkì ọ̀rọ̀ nìkan kò ní ìdìpọ̀ lọ́sàá ìgbà tó fẹ́ lọ jí lásàrò ibi tó ti ń wàásù ni ó lọ sétí odò tó bá ẹrọ ṣáìdà ń bẹ ni ó lọ ní Damascus tó ṣiṣẹ́ ìyanu ni ó lọ ẹ̀ẹ́ ní Mádàrà nítòsí Mádàrà tó sọ̀kalẹ̀ nínú ọkọ̀ wèrè ara Mádàrà sá pẹ̀lú ẹ̀ ó lọ tóbìnrin oníṣọ̀ ẹ̀jẹ̀ fọwọ́ kan ni ó lọ tí bátílẹ́mọ̀ ní pariwo ni bíbélì mi ò sọ fún mi pé ó pàgọ́ ó láwọn ọmọ ẹ̀yìn kóra wọn jọ sí pentikọ́sì ní yàrá òkè they are calling Jesus ẹ̀mí mímọ́ sì balẹ̀ wọn wọ́n sì ń fèdè onírúurú fọ́ àwọn ará Damascus oríṣi ìtàn wà ń bẹ̀ dẹ̀ ń gbọ́ èdè tí wọ́n sọ wọ́n tú káàkiri ayé láti wàásù ìlú òyìnbó tẹ wà àwọn òyìnbó róòmù tán mú ẹ̀sìn ìgbàgbọ́ wá bá wa how many days they are using in the church how many hours they are using to pray when we leave Nigeria to to abroad when we get to the place how do we pray our attitude will change. ẹ̀mí inú wa máa gba ìtúsílẹ̀ gbọ́ gbogbo ọkàn tó ń gbọ́ mi níbi tí èsùn ti jẹ ẹ́ lérè lẹ́ni lórúkọ Jésù Ọlọ́run san padà fún ọ. you come out because you want to humble yourself o fẹ́ gbéra rẹ ga. Ah, I donate ten million to build this church. pẹ̀lẹ́ o àwọn ọmọ rẹ sì wà ń lé ìtàlẹ̀ yìí ń ṣe sí i we need ten thousand naira to support Sunday Igboho but you cannot pay it people are selling book wọ àwọn ìwé kan tọ́sẹ̀ fẹ́ máa tà nísìn wo ò lè ra they are going for rally you cannot use your money to support but you are calling yourself Yoruba Nation but Yoruba Nation I'm Yoruba Nation ibi tó máa lọ support Gani Adams lẹ́ni tí wọ́n máa lọ síbi tán ti ń bú dára lọ́la tó máa lọ bẹ̀ ibi tán ti ń bú tẹ́ni ọmọ ológo tó máa lọ bẹ̀ ibi tán ti ń bú Koiki wá ní yes ibi tí àwọn kan ti máa ná àwọn kan kówó jẹ rédíò wọ́n á ní olè ní wọ́n that is why you are doing all, all the platform <laughs> ah ta ni ó wàá jà fún ilẹ̀ yìí ọmọ Yorùbá who is Yorùbá ṣáà ó tún wá fẹ́ sọ pé a fẹ́ yí orúkọ Yorùbá padà ni ẹni Oòduà nation wọ́n ní rárá o wọ́n ní Yorùbá nation èwo la fẹ́ gbà ṣáà ṣetán àti gbà á Ọlọ́run mi ti ṣetán àti gbà fún wa àwa tá a ti ṣetán ò tí ì lọ ìgbà wo ni Ísírẹ́lì yẹ kó kúrò ní ilẹ̀ Íjíbítì ǹjẹ́ àkókò ti tó ǹjẹ́ Mósè náà ti dé ǹjẹ́ Mósè náà ti kọjú sí yín ǹjẹ́ Áárónì náà ti ṣetán àti tẹ̀lé Mósè ìjẹ́ mẹ́ríàmù náà ṣe tá àti gbà ṣé wọn ò ṣe nínú bí ni Mósè mọ̀ ṣe ẹsẹ̀ twenty two ọ̀pọ̀ ènìyàn sì jùmọ̀ dìde sí wọn àwọn olórí sì fà wọ́n láṣọ ya wọ́n sì pàṣẹ pé kí wọ́n kí wọ́n fi ọ̀gọ́ lù wọ́n DSS èyí Yorùbá ẹ̀dẹ̀ parẹ́ ẹ̀ papọ̀ ẹnìkan fọ̀gọ́ lù àwọn lédìkéè àtàwọn mọlẹ Sunday Igboho kán lù wọn kán wọlé kán fà wọn láṣọ yà kò tún tó yín nígbà tí wọ́n sì lù wọ́n tán lù wọ́n púpọ̀ wọ́n sọ wọ́n sínú túbú wọ́n kìlọ̀ fún onítúbú kí ó pa wọ́n mọ́ dára dára can you imagine nígbà tí ó gbọ́ irú ìkìlọ̀ bẹ́ẹ̀ kó sọ wọ́n sínú túbú nínú lọ́hùn sí kí àbámọ̀ lè wá lé ẹ̀ṣẹ̀ ókè díẹ̀ nǹkan dáadáa nígbà tó sọ wọ́n sínú irú nígbà tí ó gbọ́ irú ìkìlọ̀ bẹ́ẹ̀ ó sọ wọ́n sínú túbú tí inú tinú lọ́hùn ó sì kan àbámọ̀ wọn lé ẹ̀ṣẹ̀ ó tì í ó tún kó chẹ́kẹ́chẹ́kẹ́ sí wọn lẹ́sẹ̀ èwo ló yàtọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ṣé ó yàtọ̀ sí tá à ń sọ àwọn aláṣẹ lédìké ẹ̀yìn eh, ọládélé àti chief kó yàtọ̀ ìjọ tán wá lù mí ọ̀pẹ̀lọpẹ̀ àwọn èèyàn bíi èèyàn náà máa ra gíláàsì fún mi tójú mi ṣiṣẹ́ wá báyìí tán tẹ́tí àgàsì sí mi lójú àlùpàmọ́ kù wọ́n fà mí lásán wọ́n lù mí kiri torí pé wọ́n gbé mọ́tò wá mi ò gbà wọ́n gbówó wá wọn ò gbà wọ́n tún pè mí àìmọye lẹ́tà nísìnyí olúwa sọ mí dẹ̀rù jẹ̀jẹ̀ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n sì tún dọdẹ mí mi èmi kò dẹ̀ kọ̀ ká má dọdẹ mi ṣùgbọ́n tí ọlọ́run bá fi ẹ̀mí mi lé wọn lọ́wọ́ tí pétérù bá ṣèyí tí omi yẹ mélòó mélòó lèmi tí mo ní mo gbàgbọ́ kí ni mo tẹ̀lé tí mo bá ń ka àwọn wọ̀nyí kí ló fẹ́ bà mí lẹ́rù ó ní ṣùgbọ́n láàrin ṣùgbọ́n láàrin ògànjọ́ Paul òun Sílà ń gbàdúrà wọ́n ń kọrin sí ìyìn sí Ọlọ́run àwọn ará túbú sí ti wọ́n ó ní ṣùgbọ́n láàrin ògànjọ́ Paul òun Sílà ń gbàdúrà wọ́n sì ń kọrin ìyìn sí Ọlọ́run àwọn ará tìlúbùsì tẹ̀ sí wọn wọ́n sì tẹ́tí sí wọn lójijì ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilẹ̀ túbú mì tìtì lọ́gán gbogbo ilẹ̀kùn sì ṣí ìdè gbogbo wọn sì tú sílẹ̀. sótán. So àyàfi kẹ́ ẹ kọrin ẹ̀yin màmá wọ̀nyí àyàfi kẹ́ ẹ bọ́ síta àyàfi kẹ́ ẹ ṣe ni o kẹ́ ẹ mà pé ẹ gba Kristi olùpilẹ̀ṣẹ̀ ọgbọ́n yìí àyàfi kẹ́ ẹ bọ́ sọ yín màmá àyàfi kí gbogbo obìnrin orílẹ̀-èdè pátá ilẹ̀ Yorùbá kádìdì ẹnìkan béèrè lọ́wọ́ mi lánàá ó ní happy independent day mo ní kí ni ń jẹ́ bẹ́ẹ̀ oníṣègùn ẹ̀yìn sọmọ nàìjíríà ni mo ní èmi sọmọ nàìjíríà ó ní ìlúwobo ni mí mo ní omi ọmọ yorùbá ó rẹ́rìn mo ní èmi ọmọ yorùbá nation èmi ni gio yorùbá nation sẹ́yìn mọ́ mo ní èmi ni ọmọ yorùbá nation republic of the ìlú tí ọlọ́run fẹ́ republic of yorùbá nation ee o ìlú gidi ìlú tí ọlọ́run mi yọ́nú sí ìlú tí àwọn ajínrere pọ̀ sí ṣùgbọ́n tí wọn kò lè sọ títọ́ ìlú tí àwọn wòlíì wà ṣùgbọ́n tí wọn ò ríran òótọ́ ìlú tí àwọn pásítọ̀ olùṣọ́ àgùntàn pọ̀ tí ìkòríkò kó gbogbo àgùntàn wọn. ìlú tí àwọn olóòṣà bá lè pọ̀ sí ṣùgbọ́n tí wọn kò lè bọ òrìṣà wọn láti gba ìlú là ìlú tí àwọn aládé tí wọ́n torí ohun jíjẹ mímu wọn tí wọ́n bà ìlú jẹ́ ọ̀rọ̀ sùnùkùn gbọ́ kí mo pè mo ní ọ̀rọ̀ sùnùkùn ọ̀rọ̀ sùnùkùn àtìgbà wo ni ọmọ adé Gbẹ́ngà Adébóyè ti kúrò lórí ilẹ̀ ayé ẹ àtìgbà wo ẹ mọ̀gbà tí mọ̀ ti sọ̀rọ̀ ọ̀rọ̀ sùnùkùn. So, ẹ mọ̀ ìgbà tó ti sọ̀rọ̀ yẹn ẹ mọ̀ ìgbà tó ti bá wa wí ẹ mọ̀ ìgbà tó ti sọ̀rọ̀ fún gbogbo wa pé ẹ wo ẹ wo àwọn ọba ẹ wo àwọn ìjòyè ẹ wo lágbàjá ẹ wo tàmà ẹ wo kòkó bàbá ṣàṣùn ṣùgbọ́n o a kùnà a ò lè jólóòtọ́ a kùnà a ò lè sòdodo ká a tó gbàdúrà láàárọ̀ yìí mo fẹ́ jẹ́ kí o ṣe ọkàn rẹ payà jẹ́ ọmọ ọlọ́run lóòótọ́ jẹ́ ọmọ ilẹ̀ yorùbá lẹ́lẹ́kejì ìrìn àjò yìí ó ti yàtọ̀ sí bí a ṣe ń rìn níwọ̀n ọgbà ọjọ́ díẹ̀ ṣùgbọ́n mo fi dá wa lójú pé ọlọ́run ọ̀pá yóò ṣe kíni yóò gba iṣẹ́ rẹ̀ ṣe mo gbàgbọ́ elédùmarè yóò gba iṣẹ́ rẹ̀ ṣe láìpẹ́ láì iye àwọn màmá iyì àwọn bàbá yóò mo gbàgbọ́ ọlọ́run orílẹ̀-èdè yóò dìde láti gbé orílẹ̀-èdè yìí dìde láti lè jẹ́ kí a mọ̀ pé òun ni olúwa òun ni olúwa lẹ́yìn rẹ̀ kò sí ẹlòmíràn mọ́ lẹ́yìn rẹ̀ kò sí ẹnikẹ́ni ṣùgbọ́n o ọlọ́run ọ̀gá ògo ẹni tó ní ayé ẹni tó ní ọ̀run elédùmarè. ìwọ ṣí mi. máa ṣe o. ẹ ti gbàgbé ọ̀rọ̀ náà. láàárọ̀ kùtùkùtù. That is Lady K. ẹ ti gbàgbé ọ̀rọ̀ yìí. mo bí wọ́n ṣe ń bọ́ǹbù ilé ogun ìbéèrè látòrí àwọn fúlàní ogun ìbéèrè látòrí àwọn fúlàní ẹjọ́ ẹjọ́ ẹjọ́. ohun tí ọmọ yìí sọ rèé o. ẹ má jẹ́ kó kú ṣẹlẹ̀ ní nàìjíríà bó wá bẹ̀bẹ̀ láàárọ̀ ẹni ẹ ṣàánú àwọn èèyàn ẹ ṣàánú àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ má jẹ́ kó kú ṣẹlẹ̀ o ẹ ṣàánú àwọn tí wọn ò léèyàn o ẹ bá wa ké sí ìjọba orílẹ̀-èdè kí wọ́n ṣàánú mọ́mì ní tí obìnrin yìí sọ rèé abiyamọ ìwọ náà abiyamọ ni ẹ à ń sọ tiẹ̀ lẹ́nu kí la fẹ́ sọ pàtì kí la fẹ́ sọ pàtì are you ready to fight for someone òun ń jà fún wa tí ẹ̀yin jà fún èrè mi bẹ pẹ̀lú mi ọ̀sán fún olúkúlùkù gẹ́gẹ́ bí ìṣòwò rẹ ti rí ronú rẹ wò ọ̀rẹ́ ronú rẹ wò ronú rẹ wò arákùnrin ronú rẹ wò kèṣù má fi ọ́ ṣèrè jẹ kí fúlàní má ṣe fi yín ṣèrè jẹ ó máa lẹ́yìn o. ó máa lẹ́yìn ẹ̀yin wòlíì èké òpùrọ̀ bẹ́ẹ̀ kóra yín jọ tẹ́lẹ̀ ń wà létí òkun ẹ̀ ń wà létí odò ẹ̀ ń wà létí kinní kan káàkiri tẹ́ ẹ̀ kùnà tẹ́ ò lè sòtítọ́ tẹ́ ò lè sòtítọ́ tẹ́ ẹ̀ kùnà tẹ́ ò lè ṣòdodo kí lẹ fẹ́ ká sọ lẹ́yìn rẹ̀ nígbà tí ìwọ náà bá wà nínú ìṣòro kan lọ́jọ́ kan àkúté mú ẹlẹ́sẹ̀ ó kà ti lọ. Mm ẹja gbàdúrà à ń lọ náà nìyẹn. torí pé ọlọ́run olùgbẹ̀san yóò gbẹ̀san wa lára àwọn ọ̀tá wa. ẹ má gbàgbé ẹ jẹ́ kí n tún fún yín ní ìkìlọ̀ yìí on the ten ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá gẹ̀ẹ́tì ìgbálẹ̀ kó o ka psalm thirty five sí lẹ́ẹ̀mẹ́sàn-án kó o wá mú àdá kó o wá písì sí ìmọ̀ àwọn olórí burúkú ilẹ̀ ilẹ̀ Yorùbá Olúwa yóò sọ dasán ìwà àwọn APC Olúwa yóò tù wọn wúwú bẹ́ẹ̀ lógun ọ̀run wí kò ní yí padà o Jésù náà agbára wa ẹja gbàdúrà ayérayé pariwo lówùrọ̀ yìí ẹ̀mí mímọ́ mo tuntun bọ́ sínú ọ̀sẹ̀ mìíràn Olúwa máa bá mi lọ ogun ọ̀run dìde dìde fún ìrànlọ́wọ́ rẹ dìde fún agbára òwúrọ̀ kùtùkùtù ẹni bá jí pọn mi lówùúrọ̀ kùtùkù pọn èrò ẹ̀yin ogun ọ̀run ẹ dìde ẹ fọwọ́ tán àwọn màmá yìí lọ́kàn jẹ́ kí inú wọn kí ó ṣí jẹ́ kí iye wọn kó ṣí ẹ jẹ́ kí iye yín ó ṣí ẹ jẹ́ kí iye yín ó ṣí agbára tó fún yín ní májèlé jẹ tí ò jẹ́ tá ti powó pọ̀ tá ti pò ó gàrí tá ti pò ó rẹsì tẹ́ ẹ ti sè é jẹ tọkàn yín ṣe bí òkúta tẹ́ ò lè dìde fún ìjà ilẹ̀ yín láti gbára yín là kúrò lọ́wọ́ àwọn apani látẹ̀yìn lọ iyè yín sí iyè yín sí bí pétérù bá pàṣẹ pé kí ẹ̀mí àìmáàní kó jáde lẹ́sẹ̀ ayé wọn ó mo pàṣẹ bí wòlíì náà lówùrọ̀ yìí ẹ̀mí àmì jáde gbogbo àwọn obìnrin èyí tí wọ́n ṣèlòdì sí ìṣẹ̀lẹ̀ yìí èyí tó sọ pé wo kankan wa ò lè bá a kú lórúkọ Jésù Olúwa wọnú wọn lọ gbogbo inú ọjà lọ ó yẹ wọnú wọn lọ ẹ dìde ẹ dìde ogun ọ̀run dìde dìde ẹ̀jẹ̀ ò gbọ́dọ̀ sàn lórí ilẹ̀ yìí mọ́ ẹ̀jẹ̀ ò gbọ́dọ̀ sàn lórí ilẹ̀ ìwà Yorùbá yìí mọ́ gbogbo alágbára yìí olóṣèlú ọ̀jẹ̀lú ètò wa tún kọ̀ ẹ̀mí náà fẹ́ ẹran wọn ra ojú ilẹ̀ yìí bó ṣe fi ẹran Gòláyátì ra Ísírẹ́lì ó yá gbé wọn ṣubú lójijì ẹ ṣubú lójú ìjà gbogbo alágbára tó ní àwa lára tó ní mi lára tó ní ọ lára gbogbo àwọn tó sowọ́pọ̀ ìgbìmọ̀ tó sopọ̀ tó lóun ò ní yọ lédèké olóun ò ní yọ ládẹ́lẹ́ olóun ò ní yọ sànńdẹ̀ lówùrọ̀ yìí ó yẹ mọ́fò ó yẹ mọ́fò ó yẹ mọ́fò ó yẹ mọ́fò ó yẹ mọ́fò ó yẹ mọ́fò ọwọ́ tó gbé wọn ti bí a bá gbàdúrà olúwa olúwa ẹ̀yin lolúwa láti ìpilẹ̀ṣẹ̀ ayé wa olúwa olúwa ẹ̀yin lolúwa láti ìpilẹ̀ṣẹ̀ ayé wa alágbára gíga gíga elédùnmọ́re ọlọ́run ìyanu ó yà lọ́wọ́ ayé máa lọ ẹ̀yin ní olúwa láti pilẹ̀ ṣayé wa lẹ́yìn yín kò sẹ́lọ̀mẹ́ níwájú yín ẹ̀yin ní ọlọ́run aleluya aleluya aleluya aleluya aleluya aleluya aleluya aleluya hallelujah hallelujah gbogbo etí tó ń gbọ́ hallelujah lẹ́nu ọ̀mí lẹ́nu ogun ayé rẹ kó dìtẹ̀ mọ́lẹ̀ ogun ayé rẹ kó wólò lẹ̀ ogun ayé rẹ kó wólò lẹ̀ ogun ẹ̀rọ lọ́nà lọ ogun tó gbé ọmọ ogun tó dúró tì ọ́ ogun tó níbi ló fẹ́ gbégbá látẹ̀ni lọ mo ní kó wólò lẹ̀ mo ní kó wólò lẹ̀ àjàgà lórí rẹ ó yá kó ṣubú àjàgà lórí rẹ ó yá kó ṣubú mo gbàdúrà fún ọ lówùrọ̀ lọ́rọ̀ lọ lọ́rọ̀ náà lọ lọ́rọ̀ náà lọ lọ́rọ̀ náà lọ ẹni tó fẹ́ lò gẹ́gẹ́ bí Mósè orílẹ̀ ilẹ̀ Yorùbá Oya, yá gbẹdìde níbo ló wà oko ẹran wo ló wà oko ẹrú wo ló wa, àhámọ́ wo ló wà ó yá dìde dìde tógúntógún dìde tìjàtìjà dìde nínú agbára rẹ kó wá gbẹ ìjọba olúwa ò dìde tógúntógún dìde tìjàtìjà dìde nínú agbára rẹ o kó wá gba ìjọba ọlọ́run gba ìjọba gba ìjọba gbàkóso gbàkóso gbàkóso gbàkóso àwọn wọ̀nyí olúwa nínú ọ̀sẹ̀ yìí gan nínú ọ̀sẹ̀ yìí ẹ̀mí mímọ́ tú wọn sílẹ̀ tú wọn sílẹ̀ o tú wọn sílẹ̀ tú wọn sílẹ̀ o tú wọn sílẹ̀ agbára rẹ ló fi tú sáìlì àti pétérù sílẹ̀ tú wọn sílẹ̀ o tú wọn sílẹ̀ olúwa tú wọn sílẹ̀ yìí à tú wọn sílẹ̀ tú wọn sílẹ̀ alágbára tú wọn sílẹ̀ ogun tú wọn sílẹ̀ mímọ́ tú wọn sílẹ̀ olúwa tú wọn sílẹ̀ alágbára tú wọn sílẹ̀ o jésù tú wọn sílẹ̀ o tú wọn sílẹ̀ lẹ́díkẹ́ tú sílẹ̀ olúwa tú sílẹ̀ ọládélé tú sílẹ̀ o sunday gbogbo tú sílẹ̀ olúwa tú sílẹ̀ ẹ sọ fún DSS nàìjíríà pé kó tú wọn sílẹ̀ àwọn ẹni tẹ́ ẹ mú wọ̀nyí wọn kì í ṣẹlẹ́ṣẹ̀ o ẹ tú wọn sílẹ̀ ogun ọ̀run bọ̀ yóò dìjú ìjà kọyìn ẹ tú wọn sílẹ̀ nítorí pé ọlọ́run ọ̀gá ògo ni kò yí padà Ah! mo ní ẹ lọ sọ fún president Buhari pé kó tú wọn sílẹ̀ ẹ sọ fún bàbá Adébóyè pé kó pè Buhari ẹ sọ fún Ọ̀ṣínbàjò pé kó pè kó tú wọn sílẹ̀ ẹnì kan tú wọn sílẹ̀ ẹ sọ fún Ọbásanjọ́ pé kó pàṣẹ fún wọn kan tú wọn sílẹ̀ ó ti ta kòkò báyìí o ó ti ta kòkò báyìí o Olúwa yóò dìde bàbá mi yóò dìde o ogun ọ̀run yóò dìde láti jà fún wa yóò dìde o ogun ọ̀run máa dìde o ogun ọ̀run máa dìde o ogun ọ̀run máa dìde o ogun ọ̀run dìde gbèjáwàjà gbèjáwàjà mo súre fún gbogbo ènìyàn torí àmì ṣe lórí ọ̀rọ̀ yìí lówùrọ̀ yìí lórúkọ jésù orí rẹ ò ní gbàbọ̀dẹ̀ gbá gbogbo ọkàn tó gbọ́ mi látẹ̀ni lọ lórúkọ jésù bí èsì sọ́wọ́ ò bá ṣe ṣe ayé ò ní ṣe o ilá tó kó kìí ṣe ṣe o látẹ̀ni lọ ọwọ́ ayé ò ní bà ọ́ wàá rírí gbà ojú àwo làwo fi ń gbọ́ bẹ́ẹ̀ àtẹ́lẹ̀wọ́ rẹ ló máa fi gbáre rẹ gbọ́ gbogbo ewéko ojú ojú wọn ni wọ́n fi ń gba ìrì látẹ̀ni lọ nínú ọ̀sẹ̀ yìí lọ tẹ́wọ́ gbáre lọ tọwọ́ gbáre lọ tẹ́wọ́ gbáre lọ́wọ́ tẹ́wọ́ gba ayọ̀ lọ tẹ́wọ́ gba ìbùkún kíre kó wọlé rẹ káyọ̀ kó wọlé rẹ adúpẹ́pẹ́ ti ṣe ògo ni fún orúkọ yín mo ní ògo ni fún orúkọ yín ògo ni fún orúkọ yín Jésù Kristi agbára wa àmín àmín àmín lórúkọ Jésù mami wan, ẹ mà káàárọ̀ mà ẹ rà àánú gbà lórúkọ jésù bẹ́ẹ̀ bá ṣẹ̀ jí ni ire àti àánú kó bá yín gbé lọ́jọ́ ayé yín gbogbo kẹ́ ẹ máa gbélé olúwa barista mi ń kọ́ mbẹ́ lórúkọ jésù ẹ ò rí àánú gbà ẹ jẹ́ gbàdúrà fáwọn mẹ́jọ èèyàn mẹ́jọ láàárọ̀ yìí bí àwọn mẹ́sàn-án làwọn à ń bí ẹ jẹ́ gbàdúrà fáwọn mẹ́jọ bí mo bá ṣe lórúkọ rẹ ní í gbàdúrà fún ọ láàárọ̀ yìí ojú akeem wàhálà àrùn gbà ayé ò ní pa o fúnmiláyọ̀ òjò wàrógo lo ọmọtayọ̀ ayọ̀ọ́lá lórúkọ jésù orí rẹ ò ní gbàbọdọ alájà olùsọjí ọlá lórúkọ jésù ayé ò ní pa yín lẹ́kùn mú bọ̀ ẹ ò ní sọnù lójijì gbogbo ọwọ́ òkùnkùn lára yín kò gbiná dànù máa mi kẹ́hìndé làwà lórúkọ jésù ẹ ó ṣàṣeyọrí gbogbo ibi tẹ́ ẹ bá dé láyé ẹ ó rògbòdò gbogbo agbára kágbára tó bá dìde ogun sí ni lórúkọ jésù ilẹ̀ agbèmí ta ló tún wà mẹ́ àkókò yẹn sáré abrahamu lórúkọ jésù ẹ ó rògbòdò bá mi ẹ ò ní sọnù gbogbo ibi tẹ́ ẹ bá dé láyé orí yín ò ní gbàbọ̀dé ọ̀nà àṣí fún yín ire ọ̀tún ire òsì láàárọ̀ ìkó tọ̀ yìí kẹ́ ẹ rògbòdò bẹ́ẹ̀ lógún ọ̀run wí jésù náà agbára wa ta ló tún wà bẹ́ẹ̀ gbogbo ọkọ̀ọ̀kan ni mo súre fún èyí tẹ́ ẹ̀ fẹ́ jókòó orúkọ yín jáde àtẹ̀yìn tẹ́ ẹ wà tẹ́ ẹ ń wò wá ní silent lórúkọ jésù ayé ò ní fọ́ yín lójú ojú ìran yín ò ní fọ́ ògo yín á fọ̀hún ẹ̀ débi gíga ọlọ́run má jẹ̀mú kó gbàdúrà fún yín mo súre fún yín lórúkọ ti bàbá lórúkọ ti ọmọ lórúkọ ti ẹ̀mí mọ́ ayé ò ní nàka ibi sí ni a ní nàka àbùkù fún yín ọjọ́ yẹ̀yẹ́ tá a mú nípa yín ọlọ́run sọ́dá ayẹyẹ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ sọjọ́ ìbí nínú oṣù kẹwàá yìí lórúkọ jésù ẹ̀ ò ní kú fọ́tayọ̀ ọlọ́run tó fi ọjọ́ kún ọjọ́ yín yóò tún ṣàlékún rẹ̀ bẹ́ẹ̀ lẹ̀mí máa wí gbogbo ọmọ tó ṣe ìgbéyàwó pátá nínú oṣù tó kọjá àtàwọn tí wọ́n ṣe ní ọjọ́ sátọ̀dẹ̀ èso rere yóò gun ìgbéyàwó náà lórúkọ jésù ẹ ò ní kú fọ́tayọ̀ ẹ ò ní bímọ ikú ẹ ò ní bí àárí baba sà àárí ìyá sà lórúkọ jésù kò ní tọ́ sí yín ògo ọlọ́run yóò wà pẹ̀lú yín ilé yín ò ní dàrú o I bless the new couple in the name of Jesus Christ lórúkọ ti bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ ni kí ẹ wà lálàáfíà bless your new family in Jesus name I pray mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ tún tọ́jọ́ sọ́nà lórúkọ Jésù Ọlọ́run yóò mọ́jọ́ yín ró ẹ ò ní kú fọ́tayọ̀ o ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wá ṣe ti ní ilé Nàìjíríà àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń wá ọmọ Ọlọ́run kó pèsè fún yín ẹ ẹ wá ọkọ Ọlọ́run kó pèsè fún yín ẹ ẹ wá aya Ọlọ́run kó pèsè fún yín ẹ̀yin tẹ́ ẹ wá iṣẹ́ rere alálùbáríkà ọlọ́run kó pèsè fún yín ẹ̀yin tẹ́ ẹ wà nínú ẹ̀sùn ọlọ́run kó wò yín sọ aláàánú kó dìde fún yín bẹ́ẹ̀ lolúwa wí jésù náà agbára wa àmín àmín àmín lórúkọ jésù hallelujah hallelujah hallelujah ògo fún jésù lókè ọ̀run ẹ ṣeun púpọ̀ láti darapọ̀ mọ́ wa tó fẹ́ fẹ́ àdúrà tó fẹ́ jẹ́ ká fàdúrà ràn ọ́ lọ́wọ́ pè mí sórí nọ́mbà yìí o oh eight o oh five seven four five five eight zero three ó yẹ o dẹ̀ lálà kan kò yé ọ o dẹ̀ fẹ́ ká gbàdúrà pẹ̀lú ẹ̀ pẹ̀lú àlá náà àbí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí ọ gbogbo ẹ̀yin tẹ́ ń wá ọmọ this Wednesday nínú oṣù kẹwàá yìí òun la pàṣẹ fún àná tí ọlọ́run sì fún lọ́mọ ẹ̀yin oníbìsí ẹ̀yin oníbìsí ọjọ́ wẹ́ẹ̀sì yìí ni pè mí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ wá ọmọ ẹ pè mí èmi kọ́ ni mò ń ṣọmọ ọlọ́run ni ṣùgbọ́n ẹ pè mí màá lè sọ àwọn ìgbésẹ̀ tẹ́ ẹ máa gbé fún yín lọ́jọ́ wednesday yóò dára fún ọ ọlọ́run tó pèsè fún anna tó pèsè fún elizabeth yóò pèsè fún yín o ẹ ra àánú gbà o jésù náà agbára rẹ àmín àmín àmín lórúkọ jésù hallelujah o àmọ́ mi kẹ́hìndé làwa ẹ̀ rògbòlò àánú ọlọ́run á wà pẹ̀lú yín ẹ bá mi kí lọ́fílì lọ́ọ̀yà mi o ẹ̀lú ẹ̀kú ọjọ́ mẹ́ta o ọlọ́run á bá mi bá rírò lórúkọ jésù àwọn ọmọ ọmọ yín wọn á ṣe rere lórúkọ ọlọ́run á bá yín gbé o jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ tí ìdarapọ̀ mọ́ wa tèmi àdùnmí àdùnníbàdàn àdùnnídàyọ̀ àti gbogbo èèyàn bẹ́ẹ̀ lọ lórúkọ jésù ọlọ́run á wà pẹ̀lú yín bùsáyọ̀ Bùsí Táyọ̀ ògo rẹ̀ á fọ́ wọn Bùsí Abbas wàá ṣe rere ẹ káàárọ̀ àlàáfíà Ọlọ́run kó bá yín gbé ẹ jẹ́ àjọ pàdé nírọ̀lẹ́ fún another dimension yóò dára fún yín bye.